hallelujah. Praise the Lord. Olúwa gba àwọn ènìyàn ní ìyànjú ọ̀rọ̀ rẹ̀. Lord we want to exhort people regarding your word. kí o fún ní sùúrù láti gbọ́. We want to give you them patience to hear this word. Àti ọkàn láti gbà. And a heart to accept this word. Ní orúkọ Jésù Olúwa. In Jesus name. Arákùnrin àti arábìnrin mo fẹ́ sọ̀rọ̀ láti ìwé ìwé òwe. Our friends we want to speak to you from the book of Proverbs. Orí kẹrìndínlógún chapter 16 verse eighteen. it says ìgbéraga ní ìparun. Pride goeth before destruction. Agídí ọkàn ní ìṣubú. And an haughty spirit before a fall. A sọ nípa ìgbéraga. We want to talk about pride. Ọ̀gbẹ́ni oníwàásù kan ló ti sọ nígbà kan rí pé. A preacher said it before. Only àwọn tó bá lọ sínú iná ọ̀run àpáàdì yẹn sẹ́. those that go to hell. o mọ nǹkan tó mú ọ lọ síbẹ̀. they are going there because of one reason. ìgbéraga ni. because of pride. ìgbéraga ni ohun tó máa jẹ́ ìkíni tó máa mú ọ lọ sọ̀rọ̀ àpáàdì. that is the main reason people will go to hell. a fẹ́ ṣàlàyé ohun tó ń jẹ́ ìgbéraga tó ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ what is this pride? tó o bá sọ pé lọ́kàn ara rẹ pé. if you say within your heart. pé ẹ̀sìn tìrẹ ti tó fún ẹ o. that your religion is satisfactory enough for you. jọ mọ̀ pé ìgbéraga ni. that is pride. torí pé bíbélì sọ. because the bible says. jésù fẹnu rẹ̀ sọ. jesus said. pé èmi ni ọ̀nà. that I am the way, òtítọ́ àti the truth and the life. pé kò sí ẹnikẹ́ni tó lè dí no man comes to the father except through me tí a bá bá ṣe sọ eléyìí tó gbọ́ báyìí. as you have heard this. tó bá sọ pé ó ti ò tiẹ̀ tó. if you still say your religion is good enough for you. o sọ pé ẹ̀sìn rẹ yẹn ló máa mú ẹ débẹ̀. and you say your religion can take you to the Father. ìgbéraga ni o. that is pride that is pride against God. because God said clearly. that he has given unto man eternal life. in the book of John chapter one john chapter one. the letter epistle of john first john chapter one chapter four this is pride. what is pride again? many can say ta tó tiẹ̀ ń sọ bí mo ń sọ̀rọ̀ olè máa gbọ́pọ̀ náà máa sọ bẹ́ẹ̀. who is this preacher anyway. pé tí ó ta ní. you might say who is he. mo lo ti ta ló sọ fún ẹ pé náà máa sọ ohun tá a máa ṣe fún wa. who is this fellow. ta ló fún ẹ ní àṣẹ láti máa sọ ohun tá a máa ṣe fún wa. who gave you authority to tell us what to do. Jesus was questioned in like manner when he was here when he was in the temple. God who created the heaven and the earth came in human flesh. and lived among men. Ó and worked miracles and wonders. in the temple in that day. the priests àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn and the Pharisees. wọ́n tọ̀ wá. they came unto Jesus. wọ́n ló fún ẹ ní àṣẹ láti máa and questioned his authority and you might be saying the same thing as you are listening to us right now. as I'm telling you that if you are clinging to your religion to get you to God. mo tó bá sọ only your religion can save you not Jesus. in contrary to what Jesus has said. because Jesus said I am the way the truth and the life. no man can come to the Father except through me. if you do not believe this. and you are saying in your heart. that who is this preacher. that can say to me that his way is the only way. how can he say that only Jesus is the way mo fẹ́ kó mọ̀ pé ìgbéraga náà ló ń ṣe yẹn. I want you to know that this is pride also. ìgbéraga wọ̀nyí ló máa sọ àwọn èèyàn lọ sínú náà It is this pride that will send people to hell. Ọlọ́run Bíbélì sọ pé Ọlọ́run ò ní dá ẹnikẹ́ni lẹ́jọ́ rárá. God says the Bible he will not judge anybody. ó ní bàbá kì yóò dá ẹjọ́ fẹ́nikẹ́ni. He said the father shall not judge anybody. ó ti fi ìdájọ́ fún àwa ọmọ láti máa dá ẹni lẹ́jọ́. The judgment has been given to his son. ọ̀rọ̀ ti ń sọ yìí ló máa dá lẹ́jọ́. It is these words that we are speaking to you that shall judge men. That's what the Bible says. Jesus is the way. it's written that there is no other name under heaven. given unto man whereby we might be saved. only the name of Jesus salvation from what you might say. This is salvation from the wrath of God. Because the Bible says that the wrath of God is settling upon the face of the earth now. It's hanging upon the earth, the people of the world. Anybody who wants to escape this wrath of God must believe in Jesus. Must run towards Jesus ni àlàáfíà wà. only in Jesus is there peace. ibẹ̀ nìkan náà ló ti lè bọ́ kúrò nínú ìbùkún only in Jesus can you escape the wrath of God. because Jesus himself. ó ti jẹ́ kí ìbínú Ọlọ́run ṣubú lẹ́ran ara tó gbé wá sórí ayé yẹn. has suffered and received the wrath of God. ló bíbélì sọ pé. because the Bible says. Ọlọ́run gbà á láyè. that God allowed. fi ìyà jẹ Kristi náà. that Jesus should suffer. lè jẹ́ pé ó lè fi ó lè tọ́ ikú gbogbo àwa ènìyàn. so that he might sentenced to death for all men. he suffered for all men. that we might not suffer anymore. he went into hell. that we might not go there anymore. and he came out himself. ó sì wá sọ pé kí a máa wàásù fáwọn and he said we should preach unto all men. nìkan ṣe ló lè gba àwa ènìyàn wa. only he can save man. kò nínú iná ọ̀run àpáyé. from hell fire. àti kò nínú ìbínú and from the wrath of God that is coming upon the face of the whole earth. ẹni tí ó bá gbàgbọ́. anybody who believes. sì bá ti sí rẹ̀. and is baptized. yóò là. shall be saved. ẹni tí ò bá gbàgbọ́. he does not believe. yóò jẹ̀bi o. shall be damned. bó ṣe ń gbọ́ mi báyìí. Eh? as you are listening to me right now if you are he saying that who is the preacher and you are saying your only your salvation your religion can save you I want you to know that this is pride you have in you in the book of first Peter chapter 5 from verse five to six. it is written that. Olúwa máa ń dojú ìjà kọ àwọn agbéraga. That God is against the proud spirit. Ní ẹsẹ̀ ìkarùn-ún sẹ́. Verse five. It is written in Peter that. Bẹ́ẹ̀ Therefore. That you people. àgbà. You must honour the elders. Àní gbogbo All of you. You must respond yourself. Kí ẹ sì lé And with meekness of mind clothe yourself. Nítorí Ọlọ́run kọ For God resisted the proud ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. and giveth grace to the humble tó o bá ń gbéraga sí ohun tí à ń sọ ìṣe. you are exhibiting pride against what we are saying. tó o sọ pé ẹ̀sìn tirẹ̀ ló lè gbà ẹ́ là. and you say that your religion only can save you. mo fẹ́ kó mọ̀ pé ìgbéraga ni ìṣe Ọlọ́run. I want you to know that this is pride against God. torí pé Jésù sọ pé òun nìkan ṣe ní ọ̀nà ni. because Jesus said he is the only way. àwọn akọ́lá sọ bẹ́ẹ̀ Jésù fún ẹlẹ́ sọ bẹ́ẹ̀. or in Jesus himself said that. akọ́bẹ̀ nínú Bíbélì. it is written in the Bible. a fẹ́ sọ ìtàn agbéraga kan fún ẹ. we want to tell you about the story of a proud person. ọba kan wà tá à ń pè ní Nebukadnezari. there was a king in the Bible called. Nebuchadnezzar. It's written in the book of Daniel. This Nebuchadnezzar. Was the king of the whole earth at that time. He had so much power that he ruleth over the whole world. All of the big empires and kings he has conquered them. And he became the sole ruler of the world. And so he had all kinds of pride within him kò mọ ọlọ́run rárá o. he did not honour God. ó wá di ìgbà kan. one time. bíbélì sọ pé. the bible says. ìgbéraga wá ti fẹ́ dé ọ̀run. that his pride was so high. ló bá pàṣẹ pé kí wọ́n gbẹ́ ère kan. that he commanded that they should make an image. ère tó gbẹ́ òun lájẹ́ pé ìgbé náà ó gẹ ó ló jẹ́ kó lu ó dàbí ẹ̀hún ti kára ara òun. possibly an image like unto his own self. ó fi góòlù gbẹ́ ère náà. made of gold. wúrà dáradára ló fi gbé ère náà. pure gold. and he settled the image in his uh, in the outskirts of his city. and he called all the uh, uh, all the officers. tó that they should come into the gold image that he wants to dedicate ní kí gbogbo wọn gbogbo àwọn ìgbè àwọn àti gbogbo àwọn ọba he called all the officers of the kingdom and invited all of them. gbogbo wọn dúró níwájú ère and when they all stood before the image. wọ́n bá ní ohùn bá láti àwọn ọba sẹ́ wọ́n bá sọ àwọn ọba pé. he told all of them. pé kí àwọn ọba gbọ́ o. they should listen pé nígbàkigbà tí wọ́n bá ti gbọ́ fèrè. anytime they hear the sound of the trumpet. tọ́ bá gbọ́ dùrù. and they shall hear the sound of the trumpet. tọ́ bá gbọ́ oríṣiríṣi orin. and all kinds of sounding songs. gbogbo wọn gbà ní all of them must bow down. wọ́n láti forí balẹ̀ and worship the image. pé ẹnikẹ́ni tí ò bá forí balẹ̀ yẹn sẹ́. and anybody who does not worship the image. òun yóò sọ sínú iná. shall be cast into the fire. adágún iná. into the fire. pé òṣàwọ àbọ̀bá ló máa gbà ẹ́ he said then what kind of king or great God shall deliver you from my hand. ó fẹ́ kí gbogbo wọn máa tó. he wants all of them to worship his own idol. pẹ̀lú bá sí tó. and anybody who does not worship his own idol. anybody who does not worship the image that I have made. ó máa gbé wọn sọ sínú náà. he shall send them into the fire. ìgbéraga ńlá ńlá nìyẹn. what a great pride. bíbélì wa sọ pé. but the bible says. nígbà tí ó tí àwọn gbogbo àwọn òjòyè àti àwọn èèyàn ńláńlá wọn ìtàn gbọ́ bẹ́ẹ̀. when all these mighty men and the officers have gathered. ẹ̀rù bà wọ́n. they were all afraid. bọ́sì ti gbọ́ fèrè tán gbọ́ and as they heard the voice of the trumpet. and the organs and the singing. gbogbo wọn sì wólulẹ̀ they all bowed down to the image. and they bowed down to the image of Nebuchadnezzar. ṣùgbọ́n àwọn ọmọkùnrin mẹ́ta kan wà. but there were three men. àwọn ọmọ ibèrù ni wọ́n. Hebrews. ọlọ́run ọba ọ̀run làwọn ń sìn. only the living God of heaven do they serve. àwọn dẹ̀ mọ̀ pé ọlọ́run ọba ọ̀run ti pàṣẹ pé àwọn ò gbọ́dọ̀ fún kankan. that they should not bow down to any image. àwọn sì pé àwọn ò fún and they said they will never do that. àwọn náà pẹ̀lú àwọn ìjòyè wọ̀nyẹn. they were part of the officers wọ́n sì ti bára wọn ní ibi tí wọ́n ti ní kán kan báyìí. and they had to obey the voice of the mechanics they came to the gathering. wọ́n sọ pé àwọn ò ní but yet they refused to bow down to his image. àwọn mẹ́ta nìkan ṣo ni wọ́n dúró wáyé. only three of them stood against the voice of wọ́n the king. wọ́n dúró gbogbo àwọn gbogbo èèyàn forí balẹ̀. even though everybody else was bowing down to the prophet. wọ́n náà mọ̀ àwọn àwọn tó súnmọ́ wọn máa sọ. then of course you know what the people around there would say. àwọn ọ̀rẹ́ wọn sọ pé all the enemies say bow down your head. wọ́n láṣọ pé wọ́n fà láṣọ so even try to pull them down. I was pé ó you, I ò ní tẹ́lẹ̀ But they refused and they said no I won't do that. Ní àwọn kan bá lọ sọ́bọ̀ bá o. That's why some people went to tell Nebuchadnezzar. Wọ́n They said well here you came. O sá ò bá. Didn't you make a law that anybody who doesn't bow down to your image. tọ̀ Shall immediately be cast into the fire. The king said yes. Then they said there are three Hebrew children. They refuse to bow down to your image. They refuse to bow down to the golden calf. The king said, Really? said, Bring them to me. And he noticed that he knew them and actually loved them. He said, Then, okay, I will give them a second chance. The names of these children were Shadrach, Meshach, and Abednego. Nebuchadnezzar you refuse to bow down to my image. you have been reported unto me. if you say you wanna bow down right now. I will forgive you. but if you refuse. who is this God that is going to save you from this fire? who is this God that will save you from this fire? these three children. they answered and said. Nebuchadnezzar wọ́n porúkọ rẹ̀ gbà. Thou King Nebuchadnezzar. Wọ́n tiẹ̀ fún wọn lárúkọ ọmọ lórí ni. They called him his name. Wọ́n ní àwa ọ̀tí kò tẹ́ ká dá ẹ lóhùn. They said well we shouldn't even answer you. Tó bá jẹ́ bẹ́ẹ̀ o. But even if it is so, Ọlọ́run àwa táwa ń sìn yẹn. Our God that we serve. Ó lágbára láti gbà wá kúrò nínú náà He has power to deliver us from this fire. Á sì gbà wá kúrò lọ́wọ́ rẹ̀. And he shall deliver us from this fire. Bí bẹ́ẹ̀ kọ́. But even if not. A ò wá ní àtẹríba. Still we shall not bow down for you ìyẹn ni pé àwọn ti pinnu láti fọ́ sínú wọn ti pinnu láti kú sínú in other words they have decided and counted the cost to die in that fire that if we are going to bow down in this fire we don't care. wọ́n ní ìbéèrè sọ pé inú ọba bí ọba yẹn. the bible says that Nebuchadnezzar was so angry. ojú rẹ̀ wá pọ́n. and his eyes turned red. ìgbéraga ẹ̀ ṣe pọ̀ tó. full of fire tí àwọn àwọn wo he said who are these people. that in my presence they are disobeying my order. even in my presence. me who is the king of the whole world. he said they should make the fire seven times harder than it was. he called himself the mightiest man among the soldiers. kókó and he should take the three Hebrew children. bind them them. tagbádá tagbádá wọn. and bind them tightly. pé kí wọ́n lọ sọ wọ́n sínú ẹ̀. and put them in the fire throw them in the fire. he said throw them into the midst. throw them into the midst of the fire. and they did the same thing. because as angry as the king was. the people could not even just stay at the edge of the fire and throw them in. they actually entered into the fire. to throw the Hebrew children in there iná tí àwọn gan rẹ̀ ló pa àwọn gan fúnra wọn. and even the fire destroyed them that were carrying them. What does the Bible say anyway? ó ní àwọn ọmọkùnrin mẹ́ta àwọn ọmọ ebéèrú mẹ́ta yìí ṣé méṣàkà tàbí nígò. these three Hebrew children. wọ́n sì ṣubú lulẹ̀ nínú they fell down in the fire. okùn tá a fi dì wọ́n sì tú. The, the, the, the things that they were bound with were loosened. àwọn ọmọ náà sì sí rìn láàrin náà. and they began to walk in the midst of the fire ọba yẹn wá tají and the king opened his eyes and looked. kí lòun rí yìí. what am I seeing. èèyàn mẹ́ta kọ́ la sọ sínú náà ni. I threw three people into the fire. èèyàn mẹ́rin lòun rí yìí. for he was seeing the fourth person in there. wọ́n ń rìn láàrin inú náà. they are walking in the fire. iná ò sì pa wọ́n lára. and the fire did not hurt them. ó ní wò wò ọ̀gbẹ́ni kẹrin yẹn dàbí áńgẹ́lì ó dàbí ọmọ Ọlọ́run. and he said the fourth person looks like the son of God. ìyẹn ni pé dàbí áńgẹ́lì. in other words he looks like an angel ọ̀ní ọba wa Then the king moved closer. Closer to the fire. wọ́n. And he called out to them. Ó ní Meshach and Abednego. Meshach You servants of the living God of heaven. Come out of the fire. And the Bible says that they came out of the fire. Remember that the people that threw them in the fire has died already. The messengers that carried them to the fire has died already. But these three children, they came out. You know, And the fire did not bother them. The Bible says even the smell of fire did not be no, no smoke of fire was not even on them. Because God sent his angels to their midst. To deliver his own people. The pride of Nebuchadnezzar was destroyed. This is pride. He said who is this God that can save you. you that are nothing. or compared to me that is king of all the whole world. who is he that will disobey my commandment. God wanted to show. that pride comes before destruction. because Nebuchadnezzar was silent. the three people came out of the fire. This was not any medicine. Agbára Ọlọ́run ló gbà wọ́n. It is the power of the living Jesus God. Jésù ló wọnú tẹ̀ pẹ̀lú wọn Jesus that entered into the power with them. Gbogbo òun ló ẹnikẹ́ni náà dàbí ọmọ Ọlọ́run. Because they testified that he looked like unto the son of God. Jésù wà nínú náà pẹ̀lú àwọn ṣẹ́ka Jesus was in the midst of the fire with Shadrach, Meshach and Abednego nǹkan táwọn pè ní ìparun fún Nebukadnezar náà ni. that fun naa ni thats for Nebuchadnezzar it was pride before ah, destruction. àwọn sọ ibi tí ìparun ti wá dé bá nebuchadnezzar. you know where his destruction came from. ìbéèrè tí wọ́n sọ ní Daniel orí karùn-ún. the Bible tells in Daniel chapter five. pàápàá láti orí kẹrin. from verse four as a matter of fact. he lẹ́yìn nǹkan wọ̀nyí. that after these things. ìgbéraga ò tí ì wọlẹ̀ síbẹ̀. was still proud. bíbélì wa sọ pé. the Bible says ó lálàá kan lọ́jọ́ kan. that he had a dream one day. nítorí ìgbéraga rẹ̀ ni o. because of his pride ó lálàá pé. he dreamt. pé òun rí igi kan ra bàtà tó ga dọ̀run. that he saw a mighty tree that grew up to heaven. tó kún fún oríṣiríṣi ohun ìṣúra. full of all kinds of precious things. ṣùgbọ́n ó ní òun wá rí wo áńgẹ́lì kan wá jáde láti ọ̀run. but an angel came out of heaven. ó ní ẹni mímọ́ náà àwọn olùṣọ́ mímọ́ kan jáde láti ọ̀run wá. and the holy watchers came out of heaven. ó ló sọ pé kí a gé igi náà lulẹ̀. and he said he should cut down the tree to the ground but Nebuchadnezzar ẹ̀ríta jí lójú oorun tí àlá kò mọ Nebuchadnezzar could not interpret this dream when he came out. kí àwọn àwọn àfọ̀tẹ́lẹ̀ wá sọ ìtumọ̀ àlá náà fún and he called all his astrologers to interpret the dream. sọ rẹ̀ fún but they were unable to do that. wọ́n wá Daniel. but prophet Daniel was called. ó kó sọ ìtumọ̀ fún and he said he should interpret the dream for Daniel sọ fún pé ní igi pé Nebuchadnezzar ní igi Nebuchadnezzar Daniel explained that the tree was indeed Nebuchadnezzar himself himself. and that Nebuchadnezzar shall be cut down to the ground. and he shall become an animal. and he shall live in the wilderness in the bushes with the and the animals eating grass. for seven whole years. but after that he shall return to his kingdom. but if he can repent rẹ̀ jẹ́jẹ́. and he can go to humbly. bá lè ṣàánú fún àwọn ọlọ́wọ́ àwọn aláwọ̀ tí wọ́n jẹ́ aláìní. upon the poor. wọ́n Ọlọ́run lè dáríjì. that God can forgive him. ṣùgbọ́n Nebuchadnezzar ò ṣe bẹ́ẹ̀. but Nebuchadnezzar did not do that. bẹ́ẹ̀ sọ pé ní bí ọdún kan lẹ́yìn tí a ti sọ ìtumọ̀ aláìfún. the Bible says one year after the interpretation of the dream. ìgbéraga ẹ̀mí ìgbéraga ẹ̀mí èṣù ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí èṣù ìgbéraga ẹ̀mí. the spirit of pride which is the spirit of the devil entered into him again. and he was proud again. and he looked at the city that he made of himself and he said. yìí. I'm the one who made this whole mighty city. all these things were because of me. the bible says I was as he was saying that. ní a voice came out of heaven. and said Nebuchadnezzar. this word is spoken unto you. it is sent unto you ìjọba lọ́wọ́ rẹ. that the kingdom has been taken away from your hand. ló dá yìí sẹ́ rẹ. the city that you think that you have built been taken from you. gbogbo orílẹ̀-èdè tó pé ló lọ́wọ́ rẹ. all that you think belongs to you has been taken from you. sì ní ìgbẹ́ lọ. and you shall be sent into the bushes. wọ́n yóò wá máa jẹ bí àwọn ẹranko ìgbẹ́. and you shall eat plants like animals. fún ìgbà méje. for seven years. títí wọ́n yóò fi mọ̀ pé. until you shall know. God of heaven in the affairs of man ẹnikẹ́ni tó bá fẹ́ and give her the kingdom of this world unto whosoever he wishes. arákùnrin. friends. ọgbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni His ìyàwó rẹ̀. instantly nebukadnezar turned into a madman ó sì sá jáde láàrin ìlú. and Aaron came out of the street of the of the city. bí ẹni máa bùyàn jẹ ló ń já ló ń já wọ́n wọ́n lọ. and just like an animal. ó sì sá wọnú ìgbẹ́ lọ jẹ koríko. and enter into the bushes and he started eating grass. ọdún méje Bible says for seven years. ìgbà méje. seven times. ló wà nínú ìgbẹ́ náà. he was in there. onígbà di ìgbà kan ṣá. but the Bible says after that. nígbà tí ìgbà méje náà kọjá o. after the time seven years has elapsed. ní Daniel orí kẹrin. in Daniel chapter chapter four. verse thirty. ọba the king answered. and said. that isn't this the great Babylon that I have built with my mighty hands? This is what he was saying just before his pride. ṣùgbọ́n gbà tó wá di lẹ́yìn ìgbà tí eh, ẹgbà méje ti kúrò lára lórí rẹ̀ ní orí kẹrìnléní ọgbọ̀n. in chapter in verse thirty-four. ó ní òpin ìgbà náà. it is written. èmi Nebuchadnezzar sì gbé ojú mi sókè sí ọ̀run. that and at the end of the days I Nebuchadnezzar lifted up mine eyes unto heaven. òye sì padà tọ̀ mí wá. and mine understanding returned unto me. èmi sì fi ìbùkún fún ọ̀gá ògo. and I blessed the most high. mo yìn mo sì fi ọlá fún ẹni tí ó wà títí láéláé. and I praised and honoured him that liveth forever. ẹni tí agbára ìjọba rẹ̀ jẹ́ ìjọba whose dominion is an everlasting dominion dominion. and his kingdom is from generation to generation. and all the inhabitants of the earth are as repeated as nothing. And he doeth according to his will in the army of heaven. And among the inhabitants of the earth. And none can stay his hand. Or say unto him what doeth thou arákùnrin àti arábìnrin. my friends. Ọlọ́run máa ń rẹ orí àwọn agbéraga sílẹ̀ ni o. God always uh, humbles the proud. Tó o bá sì ń gbéraga Ọlọ́run tó o bẹ́ẹ̀ sì tiẹ̀ ló máa gbà ẹ́ là. If you are being proud and you are saying that your religion can save you. Tó o fẹ́ gbọ́ ohun tí Bíbélì sọ yìí ṣe pé ìwọ Ọlọ́run nìkan lórí Jésù kìí lórí ìgbà ẹ̀ là. You are not wanting to accept what Jesus said that he is the only saviour. Ó ṣe fún ẹ o. I'm sorry for you. Jésù nìkan ṣó ní ọ̀nà. Because only Jesus is the way. Yàtú àwọn lè wà nínú agbára ìjọba tí a ti ń sọ̀rọ̀ yìí pàpà. Maybe there are many government officials right now listening. Tọ́ máa sọ pé ta lélẹ̀ tó tiẹ̀ ń sọ katokato ní rédíò yìí. And they are saying who is this person talking on the radio? Pé àwọn alágbára láti pa rédíò náà kó má tiẹ̀ tún lè lọ lo rédíò wọn yìí mọ́. And they are probably saying they can shut down the radio so he doesn't have access to it. Àti ẹ̀ lágbára láti ní kí ilé ilé rédíò yẹn And we can tell the radio station to stop this program. I want you to know that that is pride. That is. ń gbéraga you are being proud to God. àwa ń are telling you the word of God. if you say we are the one that controls them. you say we are the one that can control them. we have power over everything in this city. we can make and unmake in this country you say. and you think that what's the preacher trying to tell us. I want you to know that this is pride. Jesus Christ says is that pride comes before destruction. I want you to know. that God resists the proud. we want you to throw away your pride. and bow down to God. and allow God to live in your heart. allow Jesus to enter your heart. kó sọ and turn you into a humble person. it will take away the love of sin. give you the Holy Spirit. Ọlọ́run ló ń fún ní ìfọkànbalẹ̀. that's what will give you peace. ẹ̀mí Ọlọ́run ló máa ń fún ní ìwà sùúrù. that's what will give you gentleness. àti ìwà ìrẹ̀lẹ̀. and humble humility. àti ìwà onírẹ̀lẹ̀ táwọn ní kò ní yìí. that we are telling you about now. àmú ìgbéraga kúrò lọ́kàn rẹ sẹ́wọ́n. you will remove pride from your heart. ibikíbi tó jẹ́ kó o pò wà. wherever you might you think you are. ipò kípò tó jẹ́ kó o pò wà. wherever you might think your position is. tó o bá lè gba Jésù gẹ́gẹ́ bí if you can accept Jesus as your saviour. a ó lé ẹ̀mí ìgbéraga kúrò lọ́kàn rẹ o. the spirit of pride shall be part of you. tó pé ẹ̀mí èṣù ní ń fa ni ènìyàn ló ń jẹ́ kó èèyàn gbéraga. pride is of the devil. ẹ̀mí èṣù ló bá ń gbénu àwọn tó ń gbéraga. Pride is of the devil. tó o bá lè jẹ́ kí Jésù wa máa gbénu rẹ. if you can allow Jesus into your heart. yóò lé ẹ̀mí ìgbéraga kúrò lọ́kàn rẹ o. it shall send away pride from your heart. tó pé ẹ̀mí ìgbéraga yẹn ló máa mú ẹ lọ sínú náà apáàdì. because pride will send you to hell. bó tiẹ̀ ń mú wà ní ilé ibi tá a ti ń ta ìwé kan lọ́jọ́ kan. I was in a bookstore one day. ọ̀pẹ́ni kan tí ó tí a lè and there was a bishop. bishop ìjọ kan ṣá. of a of a church. tí a ti ń tàwé yẹn. and he was in the bookstore also. sì mú kan àwọn ìwé tá ń pín pélépélé tá ń fi ṣe ọ̀rọ̀ yẹn mo fẹ́ fún pé arákùnrin o. and I and I attempted to give him a track, pé ìwé ìwé ọ̀rọ̀ yìí kẹ́ka arákùnrin which is just a, a message about of God that was given to him. ó aṣọ tí mo wọ̀ yìí nǹkan ò mọ̀ pé àwa ju àwọn tó yẹ kó máa fún lélẹ̀ ìbí. and he responded and said can't you see with my dress that I'm not the one that you should give a track?" to. orí aṣọ iye bíṣọ̀bù lọ́rùn àwa ò mọ̀ pé ó kò mọ̀ pé kò yẹ kó máa fúnra wa iwe ìwé wọ̀nyí. can't you see with my dressing that I'm a bishop and I don't deserve to be given a tract. síbẹ̀ mo fẹ́ kó mọ̀ pé tí àtúnbí o. yet I want you to know that he was not born again yet. Praise the Lord. mọ́. Don't be proud my friend. We want to pray for you now. In the name of Jesus. Olúwa bá Lord we speak against the spirit of pride. Ẹ̀yin All you spirit of pride come out. mọ́. Don't bother them anymore. Kí That they might do the will of God and they become humble. Amen. Amen. Kọ́ lẹ́tà sí Write to us. Àwọn And we will send you literature. I will teach you more. Nítorí pé Jésù Kristi Because Jesus loves you. Pride comes before destruction. Write to Evangelist Julius Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out, gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.